pé àwọn èèyàn náà máa kọ́pì wọ́n á fẹ́ ṣe jù wá lọ ìdí tó fi máa ń sọ wípé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kì í ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan nǹkan tá a ṣe léni ẹ lọ kọ́lẹ̀ next year ẹ̀ ẹ̀ view àbí yìí gan. president ẹ̀ ń sọ sà ṣé gbogbo international ni àbí America nìkan ni sà. èmi ni founder and the president of ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin worldwide ní pẹ̀lú àṣẹ kábíyèsí ikú bàbá yèyé a wà ní all states lamẹ́ríkà yìí a wà ní Canada a wà ní London a wà ní Egypt a wà ní Saudi a wà ní Holland gbogbo bí tọmọ Ọ̀yọ́ wà then orí àkáǹtì ẹyọ kan ní gbogbo wa ń dáwó sí àdáwó sí àkáǹtì méjì a ní ilé a ní olú ilé ìyẹn dàbí ọ́fíìsì ní Ọ̀yọ́ gangan tó base a dẹ̀ ní níbí báyìí ẹgbẹ́ náà dẹ̀ jẹ́ ẹgbẹ́ tó ti wà rẹ́jì.